Ejiro, ejiro, ejiro, ejiro. e girò ọlọ́gbọ́n ayé ó máa gbèrò ẹ̀yin ọ̀mọ̀ràn ó máa gbèrò ejiro, ejiro, ejiro. girò e kọ̀rọ̀ lọ́mọ aráyé rìn wọn ò rìn ní gbangba ayé mọ́ kọ̀rọ̀ lọ́mọ aráyé rìn o wọn ò sì rìn ní gbangba ayé mọ́ tipátipá ní gbogbo nǹkan ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gàn fá ló múlé ayé dídógún èjìrò èjìrò. Mm ayé ò dúró ayé dùbúlẹ̀ ó dùbúlẹ̀ kò tiẹ̀ rà mọ́ gbogbo ayé ló sá kíjokíjo èjìrò èjìrò. ọmọ wò mí ìrànwọ́ abiyín funfun lábẹ́ ẹni mo kiri títí mi rédíò tó rẹwà bíi tèmi nínú gbogbo ẹranko sẹ́ranko tó gbà pé tó tẹ̀yìn káàkiri gbogbo àgbáyé ọlọ́run kò sí ohun tó lè gbàgbé rẹ̀. Hmm. Hmm. mo dúpẹ́ lọ́wọ́ Elédùà tó fún mi ní ẹni tó wù láti fi ṣe àdéhùn. ìyá wa ah, ọkọ mi tẹ́lẹ̀ dáa ah, n ò mọ̀ pé ẹ̀yìn ló wà gbogbo yóò ti jáde sókè òde ọ̀gá ẹ káre o ọ̀ wọlé kọ́ wa bomi fún un ìyá mi mo ti sọ fún olóhùn owó lóhùn ṣe ìgbọ̀n títí lọ nǹkan bí ìsọfún. ẹ ẹ wá ṣe ìyọnu ìyá wa. ilé ni ilé rẹ o wọn ti kú o ìṣọba ti ń dé bọ́ọ̀lì omi ọlámù bọ́ọ̀dì ìsàsùn ọmọ ẹran lọ́bẹ̀ ọmú ẹnu. ẹ ṣeun ìyá rẹ. ẹ ṣe ìyá wa. ẹ ṣeun ìyá mi. ìyá mi nífẹ̀ẹ́ rẹ jù. Ah, mo rí bẹ́ẹ̀. oníkùkù ìgbà wo lèmi wọn lọ mọ ìyá mi rẹ. ọmọ wò mí mo mọ̀ pé tí ìyá mi bá rí ọ inú rẹ̀ ó dùn wọ́n mọ̀ pé mo mójú lọ sọ́jà. lóòótọ́. yóò sì mọ̀ pé mo rí nǹkan rírà bọ̀. lóòótọ́. bẹ́ẹ̀ ni. sórí àdúrà tèmi sà ni pé sórí ìfẹ́ àárín ìlà àti ẹ̀ kó bá wa kalẹ̀ kò jù báwọn lọ o. ẹ ṣé ìwọ ò mọbi tífẹ́ rẹ wà ló àyà mi ni jẹ́ ń bí ẹ níbèrè kan kí ni ìwọ rò pé kò ní jẹ́ kí ìfẹ́ yọ̀ bá wa kalẹ̀. èmi ò mọ àdúrà tèmi sáà ni pé kó bá wa kalẹ̀ kò jù báwọn lọ. yóò bá wa kalẹ̀ àdó òtún. máa mi ìyá mi o. ara àbòlélẹ̀. ẹ wo ó ti ó ti máa lọ ẹyin náà wọn ń dá dúró dé ìyàwó yín nù. ìyá ẹ ẹ wo ah ọmọ wù mí fìyà mi lẹ̀ jókòó jókòó ẹ jókòó kókó sí nǹkan. kí ló ṣẹlẹ̀. ẹ wo mo ti rí i pé ọ̀rọ̀ gbólóhùn àsọ táwọn fà láàárọ̀ ẹ̀ òun ló jẹun ṣe bọ́n ṣẹṣẹ o a lọ yanjú rẹ̀ dábàá. kò sí ìbà mi. ìyá mi ń bí yín ládẹ́ẹ̀kan ẹ̀rí nǹkan sọ fún mi kí ló dé tẹ́ ẹ fi ṣe báwọn sọmọ mi mo ní òsì nǹkan kan. ìyá mi mo mọ̀ yín dáadáa tí ò bá nídìí bẹ́ẹ̀ ṣe rọ́mọ lẹ́ẹ̀tì yọ̀mọ lẹ́ẹ̀tì bú sẹ́yìn àmọ́ ìṣọwọ́ tẹ́ ẹ fi wọlé àbá ìyá mi nǹkan ń bẹ. ọ̀kàrẹ̀ wo mi ọmọ àwọn èso ọmọ tó lè fẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ìyá mi kì í sọmọ tó lè fẹ́ o. kì í sọmọ tí mo fẹ́. bẹ́ẹ̀ ni. ìyá mi ṣé ẹ rántí pé yìí ò ṣe àkọ́kọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe kejì lọ́jọ́ kìíní àná mo mọ́mọ́ ìyá olóbì wáyé ẹ láyà rẹ̀ ga mo gbé kejì wá ẹni di rẹ̀ papọ̀ mo gbé mi wá ẹ ló dúdú ni nísìnyí pupa mo gbé wáyé kí lè wá fẹ́ kí n sì lò. ọ̀kàrẹ̀ ó dáa bó ṣe kà fún mi èmi náà sì ní tèmi náà kà fún ọ wo mi kì í sọmọ tó lè fẹ́ ó lè fàárẹ̀ wọnú ilé mi ọmọ tí mo fẹ́ kọ́ ọ fẹ́ ọmọ níbi níran ọmọ tí wọ́n pẹ́ tó ẹ̀dẹ̀ bàbá rẹ̀ rèé kì í ṣe pé ọkàn bàárẹ̀ kan tí ò nílé tí ò níra ọkàn mi wá fún mi ọ̀pọ̀ mú bí wá fún mi kì í ṣèmi èmi ò ní gbà ó bẹ́ẹ̀ ni mo sọ. ààrẹ bẹ́ẹ̀ ni. ìyá mi wọ́n fẹ́ yìí o bẹ́ẹ̀ ni wọ́n o le lè fẹ́. a ní n ò fẹ́. o ò lè fẹ́. ìyá mi n ò fẹ́ o. o da tó bá jẹ́ mi àṣàbí ni mo bá bí ọ tí mo bá kú o lè fẹ́ ṣùgbọ́n lójú ayé mi o le lè fẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀. mo kà ń iṣẹ́ ńlá lẹ́nu ọjọ́ mẹ́ta nù bẹ́ẹ̀ sì ni nǹkan ò bá kan dọ́gba. àlùjọ̀nù ẹ̀mí ààyè kí ló wáá pa ará ọ̀run àtàrà ayé pọ̀. kò yé mi náà. nígbà tí ọ̀run sì ti wá rí báyìí kí láà wá sí sí báyìí. ẹ wọ́ wọ́ wọ́ wọ́ alátìsí èmi ó mà ti ṣe ara rẹ̀ nǹkan ní kò ní dáa ká jọ wà lábẹ́ òrùlé kan náà kí n má fi tó ọ létí ni. bó wà ní ṣé àní fọ̀rọ̀ ń tó ìyá mi rẹ létí ni. má fi tó ìyá rẹ létí o wò ó kódà èmi gan ò ní fi tó ìyá mi létí. bẹ́ẹ̀ ni ọkùnrin mi jẹ́ kí n fúnra mi mà ti ṣe sọ́rọ̀ ara mi èmi kàn ní n fi sí ọ lọ́wọ́ ni kó o lè fi sọ́wọ́ òsì kó o má fi jẹun. kódà ọba ni mo sọ fún èèyàn kankan ń dàkẹ́ òun mi. má sọ nǹkan kan àti dàgbà ọ̀dà àti dàgbà ọ̀ kí ló oúnjẹ wo ló oúnjẹ rẹ mo lóúnjẹ rẹ ti ti wà ńlẹ̀ jẹ́ àwọlé ọ̀dà. sani àní nínú tó sọ̀kalẹ̀ yìí àwọn tí ń ṣe ọ̀hún ò dáwọ́ dúró lórí ọ̀rọ̀ rẹ. àwọn àgbà ní ń bẹ́ǹdì ọ̀rọ̀ rẹ bọ́ọ̀ bá sì tètè múra sí i àfàìmọ̀kọ́rọ̀ ọmọbẹ̀yìn yọ o torí pé fẹ̀kàntẹ́lẹ̀ náà àwọn tí ń ṣe ọ gan wọn ò gbàdúrà kó o yè. ìyá ẹ ẹ dákun ẹ ṣàánú mi ẹ má jẹ́ kán gbẹ̀mí mi ẹ kí ni kí n ṣe gan-an àti pé gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ òun ni mo fẹ́ kẹ́ ẹ fi ràn mí lọ́wọ́ á pèsè ètùtù kàǹkà ni ẹbọ kàǹkà tí ń kagún láyà á pèsè rẹ̀ fáwọn àgbà bàbá ti wá pèsè ètùtù bẹ́lẹ́dà rẹ̀ bá ń bẹ lẹ́yìn rẹ̀ tí wọ́n bá ti gbà á jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ti látúnṣe nù àmọ́ bí wọ́n bá kọ̀ tí wọn ò gbà á ewu ń bẹ lóko ló o. ẹbọ. mi ò sáré mo gbà kọ̀rọ̀ títí orí mi ò gbà kọ̀rọ̀. adé fún Ọ̀rúnmìlà níjọ́ tẹ́sù lọ fẹjọ́ rẹ̀ sáwọn àjẹ́ wọ́n rán eégún ilé kó lọ bá Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà dákẹ́ kò fọhùn eégún ilé ní kí ló nítorí pé nìkan ìbéèrè ahoro sọ fún kó wá mú aṣọ àkísà ọ̀dà bora wá béèrè pé fi daṣọ àkísà bora ó ní gbogbo ohun tí mo bá ṣe ẹnìkan kan gbọ́dọ̀ fi bí mi gbogbo ohun tó nìkẹ́ bá wá ṣe láyé ẹ̀yin tó láyé ẹ mọ́ fi bí o oṣù ayé ẹ mọ́ fi bí àjẹ́ ayé ẹ mọ́ fi bí lẹ́bọ lóògùn ayé ẹ mọ́ fi bí ó yá mọ wúre sí mọ wúre sí gbogbo ohun tó bá ṣe pátápátá ó ti dàṣe gbé o bẹ́gùn bá ṣe bí bó bá ṣe eré wọn fọ̀nà gbàlẹ́ jìn ni ó ti jáwé oríjìn lónìí dandan ni ká ẹ foríjìn o. tọ́ ẹ̀yin tó la yi ẹgbẹ́ ẹgbà o torí pé ẹnìkan fi ọ̀rọ̀ ogún ata enikeni tó bá lòun fọ̀rọ̀ ogun bí ata dandan ni a ó ta béèyàn bá lòun fọ̀rọ̀ bi bí obì ó di dandan kó bí obì dànù ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dojú ìjà kọ oníkẹ́ ewé jókòjó ọ̀mọ̀ ní jẹ́ ráàyè gbọ́ tiẹ̀ torí yẹ̀pẹ̀tà alákànbá kójọ kì í rójú fi mọ́lé àìrójú àìráàyè ní ìjọba alákẹ́dún ó fárí ajá kan ìrójú dirun ọmọ rẹ̀ ojoojúmọ́ ní ìsìnkú dirú rọjà ìsìnkú kan ìrójú bá wọn nájà àgbéjùlẹ̀ ni ṣèbè gbọ́ ká bá bá mọ́pọ̀lọ́ tí ọjọ́ kọ̀ọ̀kan àgbéjùlẹ̀ ni oníkẹ́ ti dọ̀pọ̀lọ́ tí ọjọ́ kọ̀ọ̀kan lónìí ẹ̀yin tó láyé ẹgbéjùlẹ̀ ẹ gbọ́dọ̀ bá jà mọ́ o. ẹ̀yin ìyá mi mo dúpẹ́ o ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun àdúrà rẹ ti gbà ẹbọ rẹ ti fi ó ti ọyá lọ́wọ́ ìdí lọ́wọ́ ìdí. ọmọ wo ojú ọ̀rọ̀ kí n gbàgbọ́ mi tàdírété kí n tẹ́wọ́ bẹ́ńbẹ́ kí n fi ká sọmọ́ra ọkọ mi kí ló dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí ni iṣu ọ tó ń sàn dì tó ń dì kí kí ló dé. ìyá mi kò sí nǹkan kan. ẹ kò sí nǹkan kan sí ọkà dédé wá ń dá dì ni. ìyá mi a ní kò sí nǹkan kan àmọ́ ìyá mi ẹ dákun mo fẹ́ bi yín níbẹ̀rẹ̀ kan. bíbí. níjẹta tẹ̀yìn àti ọmọwùmí ń bọ̀ mhm. ní ibo lẹ ti ń bọ̀ ń bá wọn. ṣé n tó wá fẹ́ béèrè nu tó torí rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀bẹ̀ ibi rẹ̀ jáde ní alọ́bì kan ni ṣé òsì tó fi béèrè ṣé ìṣòótọ́ fún ọ ọmọ lọmọ wù mí ah! ọmọ àlùbáríkà ni ìyàwó téèyàn máa fi ṣàdúrà ìyàwó ni láyé ọlọ́run lọ́yẹ̀rí ẹ̀ ìbá sọ̀fà nù bóyá fọwọ́ mi bóyá kófà mi mọ́ra jẹ́jẹ́ ni ọmọ àgbáríkà ni ṣé kí n wá sọ fún ọ. nígbà àgbà tí n bá táyé wá tọ́ màmí ọba fẹ́yàwó irú ọmọ wù mí nìkan màmí ọ fẹ́ ọmọ ni ọmọ àgbáríkà ni ẹ̀yìn dúró ṣé kì í sáà ṣe pé ìwọ rẹ̀ gbá bẹ́ẹ̀ ní èdè àìyedè kankan. ìyá mi ọmọ wù mí àrè mu màá wé. ọ̀rọ̀ john nìyẹn ọjà rẹ àrè kẹ́ni wo àdèmí da àjọ ọmọ onílùú lọ àwọn ọmọ ìlú mi tọ́ pé wọ́n ràn wọ́n ràn ìyá ni wọ́n máa ṣe kí àmọ́ má wù mí ọmọ ni wò ó ọmọ àlùbáríkà ni bẹ́ẹ̀ ni ah, ah. àní ṣékèsí pé wọ́n lè dídá yìí dàbí nǹkan kan ṣẹlẹ̀. Ah, rárá ìjàmbá ti bọ̀. bẹ́ẹ̀ bá ti afẹ́ ní gbólóhùn asọ̀jẹ̀ ń gbọ́ n bá ti sọ fún báyìí lọ́wọ́ kan lọ́ba tán. ẹ̀yin náà lẹ́ẹ̀tún yanjú rẹ̀. wọ́n yanjú ẹ̀ <laughs> ọmọlọmọ wù mí. ó ti yé mi. kí ni ntọ́ wa fẹ́ kí ọba ọ̀sẹ̀ tí o lè jẹ báyìí àmàlà ní kóró ni àbí kí lọ fẹ́ kó ṣe fún ọ kó o jẹun kó kó o kó wá ìbomi ara kó o tó sùn. pé ó ti lè dáná. yóò dáná. Màámi ẹ kò ẹ wò ẹ jẹ́ fàmàlà rẹ̀ náà ẹ ó ti yé mi á máa sọ màámi. Ah, ọmọ náà má wù mí. ọgbọ́n ọmọ ni ah, kékeré kù nbà sọfà nù ṣùgbọ́n mo dúpẹ́ o mo fọwọ́ kórè mi mọ́ra. ń jẹun díẹ̀ kó ló ṣe á mí báyìí kí á gbà gbà jẹjẹ jẹjẹ dákun jẹ fún olómi sí ní ọjọ́ èèwò sì dákun mà dárùn báyìí o kí n fẹ́ ṣe sọ̀rọ̀ ìbáyìí èèwò sì jọ dákun jẹun. èyí ìdáná ọ̀sẹ̀sẹ̀ ń múra ọ̀ràn díẹ̀díẹ̀ ni èmi máa bá a sá ọ̀sẹ̀sẹ̀ múrò ọ̀nà díẹ̀ díẹ̀ o ti gbéyàwó ọ̀nà báyìí o ti kó o bímọ rẹ̀ èmi ni mo sọ fún ọ kìí sí ìṣẹ́jọ́ ìwọ ń ṣe òpònú. ẹjọ́ eléyà létí lápá ni ẹni tí mo wí fún tí mo ní kọ́ mọ́ fàárẹ̀ tó takútọ́ láì bó ń bá fẹ́ ọ ebó ì ti fẹ́ ọ ebi tó fẹ́ rí o ti ń rí báyìí àbí kò ti ń rí ẹlẹ́sẹ̀ ìdọ̀nà rú tó wọlé ti gbogbo nǹkan bàjẹ́ tí wàhálà bẹ̀rẹ̀ sí í dé ẹ ìwọ ọmọ ìwọ ọmọ sẹ́yìn mo sì wí o mo ní wọ ọmọ yìí mo ní má fẹ́ má fẹ́ má fàárẹ̀ má fẹ́ lẹ́sẹ̀ ìbọ̀nà jẹ́ ọ̀tà kóró wọn fi ọ ebi gbòò sì fi ọ ní ìsìn ìwọ burúkú ìwọ ọmọ ṣẹ́ ìwọ àjẹ́ yìí má rọjú bẹ́ẹ̀bi o wá wò ó ò lè ṣe kankan fún tọ́mọ ìbáyé kú <laughs> tọ́ bá kú ìwọ náà yà tètè kú tẹ̀lé kí wọ́n yá àjọ palẹ̀ yín méjèèjì mọ́ kí wọ́n jọ pa yín pọ̀ kóòtò èmi ni mo sọ bẹ́ẹ̀ ìwọ adé adé olóòsì èmi ti ẹ̀rù pọ́pọ́ gidi ni ọ́ni mo bá sì ní gbé pọ̀n mo gbé wèrè pọ̀ ọ̀dábọ̀ ọ̀dábọ̀ èmi náà tọ́ ọ dànù bó ṣe jábọ́ dànù ló ṣe tọ́ ọ dànù ọmọ ọ̀sẹ̀ adé adé adé ọmọ ọ̀sẹ̀ adé ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ èso ọmọ dáadáa èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ èso ọmọ rẹ o lè pa lọ́mọ tètè mọ bí ọmọ ṣe gbádùn kíákíá gbogbo òní tó máa rí tọmọ mi gbádùn wọn pariwo rẹ kí gbogbo òní gbogbo ayé ní ọgbọ ẹ gbà mí lọ wù mí olórí ibú o tó fẹ́ pa mí lọ́mọ tí ọ̀pọ̀ ọmọ máa ń lọ kí ló wí sọ ọlọ́rọ̀ ni sọ ọlọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ lẹ́nu olórí ibú má jọ mọ mi ọba. sọrí tí yàrá ẹ ṣe fún mi sọrí tí yàrá ẹ ṣe fún mi lọkùn ṣe jọ ṣe ọṣẹ wọn wà kankan para ni sọrí tí yàrá ẹ ṣe fún mi. ọlọ́gbọ́n ayé ó máa gbèrò ẹ̀yin ọmọ rẹ bí kàró bá wọnú odò gbogbo tí ń bẹ́ńlẹ̀ omi àṣírí lẹ̀ omi kedere àgbénú omi ríran tẹja. ẹjìrọ ẹjìrọ. Ah! ikú rèé o. ikú bò ó. yọ̀ǹkẹ̀ ṣe mọ́tọ̀ ọ̀rọ̀ oníkẹ́ ti rújú. Ah. Eh, ìyá mi ẹ dákun ẹ má jẹ́ òrújú ẹ dákun ẹ gbà mí kí ni kí n ṣe. ó tẹnu dáadáa ó wàá bí léèrè ohunkóhun tó bá mọ̀ tó jẹ́ nǹkan kọ̀kọ̀ tó ní í ṣe pẹ̀lú àṣepamọ́ kó tètè jẹ́wọ́ rẹ̀ fún ọ kó tètè jẹ́wọ́ ni o bó bá wá kọ̀ tí ò jẹ́wọ́ ọjọ́ mẹ́ta péré ló kù fún lóde ayé tí ó fi gba afẹ́fẹ́ òde ayé yìí. mo dáràn ẹlẹ́rìn ó tó tu. mo dáràn oníkẹ́ pa mí oníkẹpa mi ẹ̀ẹ́dẹ́kun ìyàsẹ́ rẹ̀ gbé wá ni. gbé wá ń bo má gbé wá o má gbé wá àyàn ní òrèé tẹ̀nu bọ́ bá ti tẹ̀nu tó sì jẹ́wọ́ fún ọ ó ti tàn ṣùgbọ́n bọ́ bá kọ̀ tí ò jẹ́wọ́ ojo tó sì bọ́ bá fi rọ̀ ẹdọkùn ẹbẹjì ọ̀rọ̀ ará àdúgbò ẹgbà mi ó mo dáná mo dáná mo dáná mo dáná mo dáná. ìyá mi ẹ mọ̀jọ ṣubú o. Oya oya bàbá gbé ẹsẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ o. Oya ìwọ náà gbé ṣe bí ọkùnrin ṣe bí ọkùnrin gbé gbé gbé. Lẹ́lẹ́lẹ́. Ìyá mi dákun mọ́jọ ṣubú o. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Mo mọ́ra mo mọ́ra. Pẹ̀lẹ́. Mo mọ́ra mo mọ́ra. Mo mọ́ra. Pẹ̀lẹ́. Ah, ẹ gbà mí o oníkẹ oníkẹ ọmọwùmí ará àdúgbò ẹ gbà mí tá a gbé lọ́mọ lọ tá a gbé lọ́mọ lọ tètè mi ò bàjẹ́ báyìí ọmọwùmí tọmọ mi báyìí kú ìwọ náà kú ni o ará àdúgbò ẹ gbà mí ọmọwùmí fẹ́ pa mí lọ́mọ. ìyá mi dákun ọkọ mi tí wọn bá ń rónìkẹ. àmọ́ rí i. n bò ti rí. òun àtaya rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n gba báyìí lọ. ọ̀rọ̀ mi dojúrú àfìgbà yìí tèmi bá mi. Ah, ọmọ wù mí àti ìyá rẹ̀ ti pa ń lọ́mọ. ẹ ṣe sùúrù yàwó wọ́n ti pín lọ́mọ. Ah, ẹ ṣe sùúrù yàwó ará àdúgbò ọmọ wù mí ti pín lọ́mọ àti ìyá rẹ̀. Ah, <laughs> ọmọ wù mí o. Ah. <laughs> gbàdà. kò sábùjá lọ́rùn ọ̀pẹ ibi abábágungi ibẹ̀ là á bá sọ̀kalẹ̀ ńgbẹ́ bí mo sọ fún ọ wọ́n ní adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́ yẹ bírú wọn bá sọnù ọ yẹ kí wọ́n wá wọn rí kọ̀tán wo ìwọ tó ọjọ́ mọ rẹ̀ ọ̀rọ̀ à ń tomi lójú kọ́ lélẹ́yìí o àbí wá ọmọ tí mo wí nǹkan ah. tọmọ tá wí bá fi lè wúre fún tinútinú tó ṣàdúrà fún tọkàntọkàn ẹni gbogbo tí ń bẹ lọ́ra rẹ̀ yóò tó lọ o orí láàrin òní síjọ́ márùn-ún tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ wá ọmọ rí ikùn ọ̀hún bẹ̀rẹ̀ ga ga tọ́ba kan dúró gbogbo òfin ni ó tú ta bí ẹni sàgójà ọgbọ́n. ẹ gbé ẹ máa gbé lọ oh. ẹ gbé ẹ gbé ẹ gbé ẹ gbé. Ah, àfi kẹ́ ẹ wọ ọmọ tá à ń wí kan bẹ́ẹ̀ bá wà kan ẹlẹ́ran ó tún kan rẹ̀. tẹ̀lé bàbá rẹ̀ ẹgbẹ́ kúrò lákòdù ní. bàmí ìyáre mo kù ẹyẹ tó kẹta èyí ni kò wọ́n ẹ máa gbé lọ ẹ gbé lọ ẹ gbé kúrò ládùúgbò yìí. Ah kúrò lákòjù nìyẹn. ààrẹ rí ẹni awí fún olódùmarè jọ gbọ́ ẹni afọ̀ fún olódùmarè jọ gbà àwí ìgbọ́ àfọ̀gbà tí mo ní fi gbà àjàre bomi ẹnu òkété gbàgbé bùsí ó dé gbá láti ọ káwọ́ lórí sí ọ. bàbá bàbá wo bàbá ẹ dákun ẹ gbà mí ẹ gbà mí ẹ rà mí kalẹ̀. ẹ dá dúró ẹ dúró ẹ dúró ẹ mú sí ẹ mú sí ẹ mú sí ẹ mú sí ẹ mú sí. ẹ bìdí ẹ kan lẹ. ebo ti rẹ yìí. Eh, ọkọ ọmọ mi ni eh. o ọkọ ọmọ mi ni o. ọba ìjọ ìsànú wa. ọkọ ọmọ mi ni ọba ìsànú wa. abẹ́rẹ́. oko ẹ ti jẹ́. oníkẹ́ ni. oníkẹ́. ifá ní sunkún gbadé ọmọ atọ́ òsèmì nìgbòkun ọmọ ìgbóná jíbọ́ wúlọ lágbẹ̀dẹ ọ̀run lágbàrá òwú ló ń àwọn fúnra wọn ní ọ̀pá kórógbójú ayé wọn gbáyé korí omi wọn mú ọ̀já dúdú wọn fi pa kájà lẹ̀. ọ̀yẹ̀là ifá tẹ̀jú mọ́ mi kó wò mí rí. àwẹ̀rò àṣírí kọ̀kọ̀ kan bẹ láàrin oníkẹ́ẹ́ àti fa kọmọ tú báyìí kọmọ tú báyìí. ṣé mi ni ìyá mi èmi ni. ìwọ lè wo. ìyá mi ṣe ti gbàgbé ni fọmọ onífà ni mí onítẹ̀sí ìdọ̀kan fá torí tèmi àmọ́ ìyá mi torí tèmi. ọmọwùmí kèsì èsòjà rẹ ńgbà bá rìn síwájú dé ọlọ́wọ́ jẹrí ah, ọmọwùmí ọmọwùmí sọ̀ọ̀sùn ni ọmọwùmí ọmọwùmí. Ọmọwùmí Ọmọwùmí ó dára o ẹ gbà mí o Ọmọwùmí àtà ni wọ́n pè ta ni wọ́n pè sí Ọmọwùmí yẹ ẹ gbà o yẹ ta ni wọ́n pè mo dára ẹ ọmọ mi wọ́n ságbá ọmọ Ọmọwùmí yájú kọ ọmọ mi èmi ni Ọmọwùmí wọ mi ẹ bàbá ẹ gbà mí o ẹ bá wo ojú rẹ ẹ bá wo ẹ bá wo ẹ bá wo ojú rẹ Ọmọwùmí kò ní kú fọkànbalẹ̀ ọmọ owó èkú lójú ọwọ́ adéhàrẹ mẹkẹtẹ lórúkọ tá a pè wọwọ èṣù láàrin àrùn lórúkọ tá a pè yín ìyàmí àjẹ adéhàfọ ọmọwùmí tó lóun ó rájò àrèmọbọ mo nírọ ni ọmọ bẹ nígbèrè òkú ọmọwùmí kọ sáré títí wá o ọmọ bẹ nígbèrè ọsà ọmọwùmí kọ sáré títí wá o ọmọwùmí o ìpè ayé kọ ọjọ́ ìgbọdọ jẹtọrun ọmọwùmí o ó ti jí ó ti jí sáyé nù ọyá gbà gbà gbà èèwọ̀ ọkọ̀ ọmọ owó kú lójú ọwọ́ wọ́n mi ó yá gbé pọn gbé pọn gbé pọn gbé pọn gbé pọn gbé pọn gbé pọn gbé pọn ó yá yá yá. Omi wa máa gbọ́ ah, òní kò ní pọ̀ ó jèrè rẹ̀. Tẹ́tí rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi o. Sọ̀rọ̀ ọmọ ọwọ́ rẹ yìí tọ́jú ẹ̀ dáadáa torí pé ológun ọmọ ni. Olókìkí sì ni pẹ̀lú Àṣàkẹ́kẹ́ lorúkọ tá a payé ayé òní gbọmọ ìpamọ́ lọ àrìgìdìbọlẹ̀ lorúkọ tá a pèsè ọ̀dàrà èso òní gbà pamọ́ lọ́wọ́ o kọ́ wá padà lọ sí ìdílé bàbá ọmọ yìí torí pé wọ́n ní orò kan tí wọ́n máa ń ṣe nù ìdílé wọn ọ wàá lọ síbẹ̀ wọ́n sọ fún ọ tí wọ́n bá ti ṣe orò ìdílé yìí fún tán lọ́ba tán kò sí nǹkan kan mọ́ ṣùgbọ́n tó ọba wa kọ tí ikún sọ̀rọ̀ yìí tẹ́ lọ́ọ́ rèé ṣe orò ìdílé bàbá rẹ̀ ó lè mú ọ pàdánù rẹ o ò ní pàdánù ọmọ bó ti jẹ́ wọ́n ti ẹ̀ níwọ̀ bẹnu bí ẹnu bí ẹnu ẹtù yìí wọ́n ní ìwọ nílé ìwọ náà lóbìnrin. Ah, ìyá wa <laughs> ìyá wa. níbo abẹ́ ya wèrè ni ọjà ìpẹ́rẹ́ mi so bàbá ni ìpẹ́rẹ́. kí ló dé. mo wá rí yín fún nǹkan kan ni. wo láyéláyé àti láyé rẹ má jẹ́ ń já pẹ́tẹ́ ẹsẹ̀ ní ìmọ̀ n ò sì fẹ́ rí ọdún gbèrègbèrè bíi èmi náà ò torí nǹkan méjì wa bí kò ṣe ń torí ọmọ mi ọmọ wù mí. ọ̀kẹ́rẹ́ bí nǹkan ọbẹ̀ ó ló ń bímọ kí ni ọ̀pá máa lè tẹ́lẹ̀ bí èsè kú. ọmọ wù mí èso máa le. kì í sọ máa le ọmọ ọkọ ni bí èbá ṣe pàṣírí rẹ tú ebi bó ṣe dọ́gbọ́n tì máa àbúrò wa lọ́rùn nu àṣírí ẹ ti tú máa lọ. bẹ́ẹ̀ bá ní ẹ jẹ́ n ṣàlàyé nǹkan tí mo bá wá kò burú èmi mọ̀ pé ẹ̀yin náà kú ní ìjùmáyé mẹ́bí bí àbúrò yín àjà yìí lọ ẹ̀yin náà lọ bẹ̀ lọ́jọ́ kan bí wọn bá tí ì ṣe tán ti ń lọ ìwé kásọ ọmọ ńlọrùn kó o fi fún un lọ́rùn pa. àgbàyà burúkú. yeyeyeye ìgbà yìí láàárọ̀ arúgbó sunkún ọkọ <laughs> ẹ̀kọ rẹ ti rà kò ṣeé jẹ mọ́ àfẹ́ mọ́ wọ yeyeyeye àti kówó lé ọ lórí ọlọ́ọ̀gbà ọmọ àlàyé wọn ò rìn nígbà àyè mọ́. ó gbé àtẹ̀. mo ní bẹ́ẹ̀ ni o ọmọ rúnmọ̀lẹ̀ ẹ̀ o. ó wá gbà ó wá tẹ̀ wọ́n ní règùn fátán. ìrègùn bá ọ̀tán ó kù lẹ́yìn dandan sálesálé. ṣé kí n ní bá tí ń sunkún àìrígbọ̀n tí ń fọwọ́ gbẹ́bọ níbẹ̀ ó rúbọ ìgbé ẹ ẹ wọlé odù ẹ wọmọ o ẹ wọlé odù ẹ wọmọ. àìbálẹ̀ odù láìkún fọ́fọ́ ẹ wọlé odù ẹ wọmọ. ẹ wọlé odù ẹ wọmọ o ẹ wọlé odù ẹ wọmọ àìbálẹ̀ odù. láì kún fọ́fọ́ ẹ wọlé odù ẹ wọ́pẹ́. nígbà tí wínú wọ̀nyí. ọ̀pákárá fọwọ́ ti kú ìdá ṣe gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ wakọ̀ hmm. adíá fún Ọ̀rúnmìlà ifá ń sáwó lọ sóde àìrójú hmm. wọn ní wọ Ọ̀rúnmìlà wọn lòdì àìrójú ló ń lọ ẹ lóun náà mọ olùsùgbọ́n àwọn kankan ní kan lómi inú hmm. lòdì àìrójú tó ń lọ wọn láwọn wò láwọn mẹ́ta ni ó ní àwọn bíi igbó fi dúdú sọlá orúkọ tá a pò rú àwọn bíi òkè firibiti sẹlẹ̀ orúkọ tá a pa jẹ àwọn bíi ọlọ́mọ àmúyangàn kálù orúkọ tá a pe ọ̀sán ó ní bí wọn ò ṣe ní dàn láàmú ni wọn ní wọn ò ní dàn láàmú wọn nítorí pé sẹ̀kúndà gan ti ṣe ọ̀kan náà àwọn ẹ̀kọ́ṣẹ́ ọmọ Ọ̀rúnmìlà wọ́n ṣe tójú bẹ́ẹ̀ lọ sí ó sì borí gbogbo wọn ni nítorí pé olúborí báyìí náà ni àwọn wọn lóde ìlú ẹ̀sùrù kan ọ̀dọ́jà kúkú tàrí àmọ́ borí gbogbo wọn ni. àṣẹ ẹ̀yìn wù mí ó rí jẹ àṣẹ ó rí mu àṣẹ ó rí ná àṣẹ ó rí lò àṣẹ gbogbo ọjọ́ tó kù tó lò ní ayé rẹ ó ní tọrọ jẹ àṣẹ ajé má ti lọ́kọ́ tí wọ́n pé omi awọ̀lùmọ́ tẹ lọ́kọ́ tá a pé wọ Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ọ̀tẹ́rí ò ní tẹ́ ò ní tí gbogbo nǹkan tí wọ́n ṣe ń lé ayé tí wọ́n fi là tán fi lu iná lọ́ọ́ bá wọn ṣe àwọn tó la yóò bọ́ ṣe o yóò rí bẹ́ẹ̀ fún ọ ó sì ti rí bẹ́ẹ̀. ó gbé àtẹ ní fọ́ ọmọ rẹ̀ yọwọ́ mú mi àmọ́ a kì í nígi lóko ká mú mèso ẹ o ṣètọ́jú ọmọ wù mí dáadáa ìkìlọ̀ ọbẹ̀ wa ni pé tó bá tó àkókò fún ọmọ wù mí láti ládé orí tó bá tó ẹni ọkùnrin tẹ́mọ̀ létí dáadáa ẹni tó gbọ́dọ̀ fẹ́ ó gbọ́dọ̀ jẹ ọkọ fá tàbí kí ẹni náà kó wá sẹ́fá ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìgbọràn sàn jẹbọ rúru lọ o elédùà ó ṣàtọ̀nà rẹ. kò burú ìwọ náà ti gbọ́ gbogbo ẹ̀nu ó gbé àtẹ òdùn bá ń lọ bí fá ọmọ rẹ ti wí ni o. bí ìrìn àjò ọmọ ìdá ṣe rí nù. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. ó wù mí láti fẹ́ ọ ṣùgbọ́n nígbà tí ìrìn àjò èmi àti ẹ wá ń takora wọn kọ́. ọmọ wo mi ọmọ ilé mi ní gèdè abadìyẹ ṣèrèké ṣùgbọ́n ní kó gbadìyẹ sìn tó lóòsìn yẹ omi ni ọ̀rọ̀ àṣẹfà àwàṣẹfà ṣe wá di nǹkan bàbàrà báwọn ó tó bá jẹ́ kí n ṣẹ́fá ni ó sọ mí dojúlówó ọkọ rẹ̀ mo ti ṣetán àti ṣẹ́fá. ṣé lóòótọ́. ṣé lónìí lónìí là á ṣẹ́fá òní àbí níjọ́ wo gan ni. Ah, kì í ṣe ń kíákíá bá òun àmọ́ nígbà tó ti ṣetán láti ṣẹ́fá fún mi èmi náà sì fi ń dá ọ lójú pé ń ṣe aya rẹ títí dalẹ́ yìí. ọ̀fẹ́. ìbálò ọmọ wò mí ni ó mi. agbani ọ̀pẹ ló ní máa gbà tí ó gbà wá tí ó gbà wá o ìfà ló ní máa gbà agbani ayé rẹ. ìfà ló ní máa gbà agbani o. gbè yín o. oníkẹ́ ọyá jókòó sápèrè báyìí kékeré àwọn máa bọ̀. ibi tá a wí la dé yìí. ó ti rí gbogbo ètò bá a ṣe ń fún ifá rẹ ní oríṣiríṣi nǹkan a ti fún lẹ́kùn méjì olúwéré a ti fún fàárẹ̀ lẹ́ja méjì àbìwẹ̀ gbàdà a ti fún lóbídẹ̀ méjì abẹ̀dọ̀ lùkẹ́lùkẹ́ a ti fún léwúrẹ́ abàmúrẹ́dẹ́rẹ́dẹ́ ifá rẹ̀ a máa jẹ mi látòfìwò ṣòṣùká o ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jùlọ ni òkòkò bíyẹ̀lẹ̀ adìrẹ àyè bọ̀ ṣọ́ǹgbọ́n mi ọdọọdún tó o bá ti ń bọ fáàrẹ o gbọ́dọ̀ máa fi bọ́ o kó o sì máa fi gbọ́nra kúnù kó o máa fi gbọ́nra àrùnù ifá yìí sì parọ́ ọ̀pẹ̀lẹ̀ ò gbọ́dọ̀ fegùn àfi bó ní kí ọba gbọ́n tí fa ń wí lókù ẹ gbọ́dọ̀ dálẹ̀ ara yín o oníkẹ́sọ̀ǹgbọ́ ifá rẹ wá rè o àrùn ọ̀sìn rèé máa kíyèsí o àrùn ọ̀rà rèé ẹ̀ta ègún tán èjì rẹ̀tẹ̀ ọ̀kan ṣoṣo tó fìdán rèé àìkófá tán lájẹrẹ iwájú ọpọ́n rèé ẹ̀yìn ọpọ́n rèé olùmúlọ̀tún ọlọ́kànràn lọ́wọ́ tòsì àárín ọpọ́n tìta ọ̀run ilẹ̀ ilé ọgbọ́ ọ̀gẹ́rẹ́rẹ́ àtàrẹ̀rẹ̀ káyé alápò tí ọmọ aráyé ń pè ní alápò òkà òun rèé o àìkófá lájere ifá rẹ pé o ifá ní ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ létí ọpọ́n èdè tí bá àwọn ń fọ̀ la èdè tí bá àwọn ń fọ̀ la ó wọ́n lẹ́kùn tẹ̀lé òní bí kan mọ́. ṣẹ̀ṣẹ̀ àwa ń bọ́ mi rè yọ̀ ọ́ lọ. ṣẹ̀ṣẹ̀ ẹni rere là ń wá o ènìyàn rere là ń pè ọ̀run mi là báwọ̀ ṣe o báwọ̀ ṣe o ẹni rere là ń wá o ẹni rere. ọgbà kápò mọ̀mọ̀ jẹ́ rí wọn sìn ó kú láyé o. ẹni rere là ń wá o. àti kí tí wàá ní ọmọ wù mí ojú ọmọ fá ọkọ rẹ jọkọ fá ó bọ ọsẹ fá kí wọn nìyí ní í ṣe pẹ̀lú gbogbo tí bẹ́ńlẹ̀ ẹ gbà mí ẹ̀rà ń kalẹ̀ bàbá wò. ẹ wo ó ní í ṣe. Ah olóní ń ṣe. Ah, ọ̀rẹ́ mi nígbà tí yóò bá fi tó ọjọ́ mẹ́ta sísìn ẹmu tá a mú lásán yìí a ní mú lásán mọ́ ẹran ìgbẹ́ tó tóbi bí apá mi òun la fi mọ̀ mú. ọ̀rọ̀ rẹ̀ sà máa ń pa mí lẹ́rìn ṣé bí àyàn ni mo mọ̀ yín sí nídìílé yín àfàgbẹ́ tó tún fi kún lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ ọ àwọn wo ló wá fẹ́ dà síta kan bọ ẹ̀ràn wa. n ò di ọdẹ àmọ́ nígbà tí yóò bá fi tó ọjọ́ mẹ́ta owó ti dé. arákùnrin ó máa ń tẹnu mọ́rọ̀ owó tẹnu mọ́rọ̀ owó tá a bá paṣẹ méjèèjì pọ̀ èló gan-an ló fẹ́ fún ọ. òun ah, ṣé ìsìnkú fẹ́ sóògùn. ṣẹ́sọ owó bò ṣẹ́sọ owó níjó tiẹ̀ mọ́ mọ́rìyẹ́ bá oníṣòwò pàtàkì kan tí ń bẹ́nu lùwà yìí. gbajúgbajà oníṣòwò mọ́ríyé bá tí gbogbo èèyàn mọ̀ sí àgàn torí àmọ́ àgàn lórúkọ rẹ̀ kejì. ibi tí mo lọ gan-an ló dé òun àgàn njó tiẹ̀ mọ̀ wípé èkúrọ̀ ọfá ó ní ètùtù sẹ́ẹ̀rí ọmọ bí ẹ̀. èkúrọ̀ ojú fa òun lè tutù sáàyè ọmọ bí ẹ kí wàá ní tiẹ̀ pọ̀ lọ́rọ̀ ìtutù sáàyè ọmọ ṣé wọ́n ló fẹ́ fún un. mo ti ń ṣe gbogbo ìgbìyànjú láti rí ike fà tí n bá ti rí owó dé. èwo gan tiẹ̀ èwo ni ó jọrọ fún ọmọ ẹ̀. ó ti ṣe ìlérí wípé ẹni tó bá bá òun rí ike fà òun ó fún ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún. <laughs> pé ẹni tó bá bari igi Ifá yóò fún ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún. tí o wá rí ike Ifá tá à ń sọ yìí eléyìí tí wọ́n ti fi ṣe Ifá lọ́dún tó ti pẹ́ ní o. ike Ifá. òótọ́ ni ìjì ńlá ni tí òye mú mi ronú àròkàn àbí bá a lówó lọ́wọ́ ṣé bọ́mọ ní wọlé dé ni mo ti rìnrìn àjò títí ojúlówó èkùrọ́ ọlọ́dún pípẹ́ ni wọ́n ní yóò tán ìṣòro àti lọ́mọ láyé mi. èkùrọ́ ọ̀fọ̀ ọlọ́dún pípẹ́. bẹ́ẹ̀ ni ò ń wá o n ò sì tí ì rí látijọ́ tí mo ti ń wá n ò tí ì rí ìwọ náà wò mí ọjọ́ tí ń dalẹ̀ lọ lórí mi kódà owó tabua mo yà sọ́tọ̀ fẹ́nikẹ́ni tó bá bá mi rí. owó tabua <laughs> ìyá wa ẹ ti rí alẹ́ ẹ ti rí ṣé èyí ló wá jẹ́ kẹ́ máa sún mi lójú ah, ẹ wo ẹ ti rí kúrò ọba. Ah. ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá àti sáré oko mẹ́ta ni màá fẹ́ ẹnikẹ́ni tó bá bá mi rí ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá yà. ẹgbẹ̀rún mẹ́wàá ni. àti sáré oko. àti sáré oko mẹ́ta. mẹ́ta. bẹ́ẹ̀ ni. ìyá wa ẹ ti rí ìyá wa ẹ ti rí ìyá wa ẹ ti rí ṣe eh, eh, ṣe owó òun ti wà ń kalẹ̀ ó ti wà tó sí. bẹ́ẹ̀lẹ̀ ní ìsìn ní ìsìn ní ìsìn. ìyá wa alẹ́ ti rẹ́kù rọ̀ fáǹsì nísìn ní ìsìn ẹ̀yìn gan ti rẹ́kù rọ̀ fá ẹ wò ìyá wa ẹ lọ máa ṣètò owó sílẹ̀ ẹ lọ máa ṣètò owó. àní bẹ́ ń kalẹ̀. ẹ wò ẹ kà á pópé o. kò láǹtún ká ó ti ṣètò ẹ̀ sílẹ̀. ẹ ẹ ti ṣètò ẹ̀ sílẹ̀ ìyá wa nígbà wo náà mú mi lọ bí sáré oko. ìwọ mẹ́kùrọ̀dé tó bá ti mẹ́kùrọ̀dé ṣiṣẹ́ tán. Ah, ìyá wa mo ti dé tán ẹ wo ìyá mo ti dé tán. ẹlẹ́dùá ṣe pé nínú àdán lọ́mọ láyé ah, ah. kọ̀rọ̀ lọ́mọ àráyé rìn wọn ò rìn ní gbangba ayé mọ́ kọ̀rọ̀ lọ́mọ aráyé rìn o wọn ò sì rìn ní gbàǹgbà ayé mọ́ tipátipá ní gbogbo nǹkan ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gàn fá ló múlé ayé dídógún èjìrò èjìrò. àìfàgbàfẹ́ ní nǹkan sáyé dógún ayé ò dúró ayé dùbúlẹ̀. ó dùbúlẹ̀ kò tiẹ̀ rà mọ́ gbogbo ayé ló sá kíjokíjo èjìrò èjìrò. àjókòó afapò kọ́ṣẹ́ rí, àdìde ọwọ́ ò ta àpò mọ́ ó dogun ó dọdẹ ó dọdẹ ó dogun. ó dogun ó odogun ó dọdẹ ó dogun èjìrò èjìrò. ṣebí kùrọ̀ ni kùrọ̀ lè kùrọ̀ ń jẹ́. ẹ ẹ ẹ ẹ ẹ wà á rí nǹkan ẹ wò ó ní ó ní ó ní kí ni yàtọ̀ ẹ wò ó tiẹ̀ ti dá báyìí káṣá ti débẹ̀ adékùrọ̀ kákékùrọ̀ ó bá tán èkùrọ̀ lè kùrọ̀ ń. ṣé a rí pé ọ̀tá rẹ̀ lọ́mọ yìí oko ifá ọlọ́rẹ̀ dànù ṣé a rí báyìí ṣé a rí pé aláìbìkítà ọmọ lọ́mọ yìí àìbìkítà tí mo ní fàṣòro sínú ìgbésí ayé ẹni àìbìkítà tí mú níná wọn fi gọ̀gọ̀ fàjọgọ̀dì sí rẹni lọ́rùn sórí ibi tó bá lé ayé rẹ jẹ́ yìí abẹ́ ìwà rí báyìí. kélé yìí ọmọ kú ẹ wo bí ọba ní kú ọwọ́ ara ẹ̀ náà ni o bẹ́ẹ̀ ni mo sọ ewúrẹ́ tó bá da fánù ẹnu rẹ̀ ń èkó. Ah! bẹ́ẹ̀ni. Oh, oh, bàbá wo eh? ẹ dákun ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí kókó fẹ́ nu rẹ̀ kó ọkọ ọmọ mi ni ẹ má jẹ́ rí kú ọkọ ọmọ. iṣẹ́ oníṣọlẹ́nu kọ́lé iléeṣẹ́ yóò pọ̀ jù báyìí. Ah! pọ̀ jù bó ẹ ń bọ̀ ná. ẹ eh, dákun àwọn yẹ fa àwọn yẹ fa. mò ń jẹ́ gbàdá yé ṣe ẹ tó gbé padà ní. mo mo gbóhùn àwẹ̀rọ lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀. àwẹ̀rọ. bàbá wo èèyàn kan bẹ ní ìtí jáwé ẹ̀rọ yìí ti ṣe pẹ̀lú tiẹ̀ bọ́sùn. ẹni tí mò ń wá náà nù ìyàwó àbúrò. àwẹ̀rò ń gbọ́ ọmọ. gbàdà. ẹ dákun ẹ̀sùn ẹ̀yìn ẹ̀sùn ẹ̀yìn tí ẹ dákun ẹ dákun ẹ dákun ọmọ. mo mọ dáadáa ẹ̀gbọ́n ọkọ mi ni kí ló dé kí ló dé tó dà báyìí. ṣé yóò tún wá pọ̀ jù báyìí. ń bọ̀ náà ń bọ̀ Ah, tètè yá máa jẹ́ o sọ ọ mà pé mo wí fún ọ pé ọ̀sàbùjá lọ́rùn ọ̀pẹ. ìyẹn ogún ọdún ní í jọ mí lọ́wọ́ láláì. olówó tí ò bá fi èrò sí ní níná irú wọn yìí pẹ́ padà dólòṣì ọ̀rọ̀ kan di pé dàbí ẹ ṣe dà kò sí wùn mí kémi ó dàbí ẹ̀yin ẹ̀gbọ́n mi ṣe dà abẹ́ẹ̀ ni kí mo wí mi ò fẹ́ fún yín lẹ́ja jẹ mọ́ mo fẹ́ kọ́ yín bí wọ́n ti ń pẹja. ẹ bọ ọ̀nà wo láà fi pẹja tó ń tó ń sọ. kí lẹ wí. ọlọ́run fẹ́ ká ọlọ́run fẹ́ àpẹja àbí nǹkan bó láà sì máa pẹja. làákàyè tí yín tẹ́ fi béèrè ọ̀rọ̀ èmi náà wá fi làákàyè dá padà. èmi mo ní pé mi ò fẹ́ máa fún yín lẹ́ja jẹ mo fẹ́ kọ́ yín bọ́n ti ń pa ni ọ̀nà tá a fẹ́ fi gbà ni pé mo fẹ́ pèsè owó ńlá kan fún yín kẹ́ ẹ máa fi ṣe ìdókòwò ẹ máa rérè ń bẹ́ẹ̀ kò ní í dìgbà tẹ́ ẹ bá dúró dè mí kẹ́ ẹ tó jẹun kẹ́ ẹ tó mọ́wọ́ lọ ẹnu kẹ́ ẹ tó wọṣọ kẹ́ ẹ tó ṣohun gbogbo àmọ́ ìkìlọ̀ wà nínú owó tí mo fẹ́ gbélẹ̀ yìí bí n bá ti gbé lẹ̀ tán ẹ gbọ́dọ̀ padà wá bá mi fún owó kankan mọ́ inú owó tí mo gbé fún yín tẹ́ ẹ fi dókòwò lẹ́ẹ̀ máa ṣohun gbogbo ń gbèsè ayé yín kàkà kẹ́ wá mi wá ẹ mú inú owó tiyín gangan torí olówó kan láàrin òtòṣì mẹ́fà olùsìn gbogbo wọn kò sì dáa kí ẹ fọgbọ́n kórè bú tọ̀dọ̀ yín kẹ́ ẹ fi ran èmi ẹ mọ̀ pé ó máa dàbí pé gbogbo àjọ do lórí burúkú papọ̀ kò sì wún èmi ká do lórí burúkú papọ̀ yẹn ni mo ṣe fẹ́ fún yín lówó kí n fi dókòwò fún yín kẹ́yìn náà lówó kẹ́ ẹ lájẹyú àti àjẹṣẹ́kù èmi fẹ́ máa lọ náà bẹ́ẹ̀ bá ti wá mọ̀ tẹ́ fẹ́ fi owó ṣe kẹ́jẹ́ kí n tètè bọ̀ ẹ ronú sí kẹ́ wá ohun tó dáa láti fi ṣe o irun mú lówó kó ṣe é fàtú o ọlọ́run já jọjọ lórí burúkú papọ̀ kò jẹ́ bó ṣe jẹ́. bẹ́ẹ̀rẹ̀ wa. àbùkù kàn mí mọdé fi mí ní ìran ó ní sọ pé èèyàn sí. àbùkù wa ní bá wí. ẹ ń bò ń lọ. ẹ bá rí ní nawọ́ sí. ọyọ èmi lẹ ṣe ẹ pa ẹ sọ ń bò ń lọ. tí ì bá ṣe wípé ẹ pa ọ̀rọ̀ gan ọmọ lẹ́nu ntọ́ fẹ́ sọ sí aburú ju ti ń ni ọ̀rọ̀ tẹ́yìn lè sùn ni <laughs> ah, ó sú èmi ni ẹ jọ ro lóró sùn èmi eh, èmi ò ní délé rẹ̀. Eh, kẹlẹ bẹ ká sí báyìí. wọn ní bọmọ ike bá sun mí kiri. èsì sí la fi nù ń dì í kò sí ju tó ṣe ju pé ká ràn kọ́ lọ ra ìwọ ẹṣin wa lọ. ìwọ ẹṣin. ayi eh, ilé mẹ́lẹ̀ owó ẹ̀. ọmọ Ṣubúọlá bọ́ bá délé kó o kélé hmm. bọ́ bá dọ́nà kó o kérò ọ̀nà hmm. tó bá dijọ́ mi dìyàn bá wálé ayé kó o tún yẹn o ìgbéraga mọ́ mu lọ́tọ̀ bá ń bọ̀ orí owó tó ní ọwọ́ àwọn fọ́ ọmọ àgbàlẹ́gbọ̀n yanu gbà ọ̀ sọ̀rọ̀ sí wa ìjọ mi èèyàn máa ronú kó tó sọ̀rọ̀ ni o ò kíákíákíá kọ́ wa máa lọ báyìí nìsín kọ́ lọ kí àwọn ará wájú. gbà wọn kó ṣètò rẹ̀ gbà wọn kó ṣètò rẹ̀ àbí kí gbogbo nǹkan báyìí rẹ̀ ṣe gbà lọ́wọ́ ẹgbẹ́ fún jàre. ojú rẹ yọlọ náà mi jẹ tó tó fi ilẹ̀ bó lẹ ṣe. Hmm. ajayi ọmọ ṣubú ọlá loro lóró pínrín gbá o òòjọ́ lóró tọ̀ múlẹ̀ ọjọ́ ọmọ kékeré bá já ọlọ́run ayé níjọ́ náà ní fojú bá o ní báyìí kó o ṣe wérewére kó wa lọ rèé ra ìwú ẹsẹ̀ fún wa o inú run báyìí ní ẹ pa etu. Hmm? hmm. bẹ ní múrùmọ́lá. bí ìgbà tí kinní kan gún mi nínú yóò. abọ́mọ́mù. yé ẹ gbà mí o ẹ gbà mí o mo ti pẹ́ lọ́wọ́ ẹ̀ lárùn. ó ti tó àpò bá ti kàn ní kì í ṣe ẹ tọpọ kàn ní kò jù bá ń lọ. bẹ́rẹ̀ wa àṣepọ̀wọ́ wa pọ̀ mọ́ ìyá wa. aburú ẹ̀ burú ni sọ ya wèrè rúra rẹ àdákìlọ tó sọ yẹ ṣé bá jọ mọ ni gbogbo giragira rẹ ti ń ṣe tí tí òfin làákàyè sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ sí agbàgbà o ní ìsìn gbogbo tó ní ní ìsìn dúkìá rẹ ta ló ní. àwa ni àmọ́ bẹ́ẹ̀rẹ̀ wa táwọn ẹbí yòókù àtàwọn ìyàwó rẹ̀ bá takú pé àwọn ìjà àdúgbò. wọ́n á takú pé kẹ́ni. pé ká apá àlejò gun n bolo eléyìí lọ. ọlọ́rọ̀ wẹ́ẹ̀ ọdún wo èmi ló yẹ kí n tẹ̀lé. àṣẹ́pẹ̀kúgbè tẹ́ ẹ fẹ́ pinnu tẹ́ ẹ fi ń fi oògùn palẹ̀ máa bò sí àbẹ́mi yóò sọ fún mi pé kòkò ní gbomi kọ́ gbẹ̀yìn kó tún gba tọ́tọ́ gbogbo tẹ́ ẹ pín bárùbárù ẹ̀yà àdáálẹ̀ kẹ́ tọ́tọ́ pẹ́. bí bẹ́ẹ̀ bá kọ́ bí bẹ́ẹ̀ bá kọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe tò pàǹpá tẹ́ ẹ fi pàjà yìí gbogbo ayé ní ọba wa gbọ́ padà lẹ́nu rẹ wọ́n so pàǹpá pa Àjàyí lẹ́nu rẹ ah, ọmọ ṣe o tí ọba ṣe kó Àjàyí ìwọ ọmọ ọ̀rànjú kankan mọ́gún ológun ìwọ ìwọ dẹ̀dẹ̀rẹ̀ ológun ìwọ apààyàn yìí ìwọ apààyàn yìí nǹkan kọlù ọ tinubu abi mi gbogbo ayé ni ọgbọ́n tó ṣe tí fúnà fi jó lóṣèlú ẹ tọ́ pa apàyàn ni wọlọ́pàá yìí. ọ̀ya jájọ jájọ rusi. n bá sigi ẹni wọlọ́pàá yìí. jájọ rusi ọ wà dà mọ ọ mọrú èèyàn tí mo jẹ tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n bá rò lọ tó rò bọ̀ tó bá rò dáadáa eh. tó yẹ kí wọ́n pinnu ogun ajá yìí eh. àgbà àyà àgbà tí ò dánú àgbà tí ò tó lé bẹ́ẹ̀ ni mọ́tò ah! mi bá náwó sí ọmọ kí ló ṣe fún mi imú mi ló máa bọ ọrẹ. lẹ́wọ̀ àtẹ́rẹ́. ẹ ẹ gẹ̀rẹ́ bọ̀ àgbàlagbà àgbàlagbà tó tí ọba mọ rẹ̀ tọ́ èyàn pè ló kọ ni èyàn pè ní ó kọ ni. àtẹ́rẹ́ nǹkan sí ọ ni. ọ̀nà mi ọ̀nà mi. bí n bá nà kọ́ mo ṣe gbé. ọ jẹ kutukutu yà. Ebi nà wọn wọlé. èmi ètò fọ́kùnkùn mọ́ lórí. èmi èmi mọ sọ bẹ́ẹ̀ sọ fẹ́ sọ ah! bá mi dà ní. sọ ah! bá mi dà ní. mo rúbọ o gbé tí mo wọ ẹ jẹ dé. kí ló máa ń jẹ. sọ ma pé. kí ló máa ń jẹ. kí ni tọ́. Eh! kí ni tọ́. Eh! ẹ̀yin àgbà méjì yìí. jákùté jẹ́kọ̀ọ́ ọba mi o jẹ́kọ̀ọ́ ọba jẹ́kọ̀ọ́ ọba ọmọ mi o jẹ́kọ̀ọ́ ọba ọmọ mi o orí ọmọ sílẹ̀ ẹ̀sẹ̀ orí ọmọ sílẹ̀ ẹ̀sẹ̀ náà fi dá ẹ̀gbọ́n yà wá àgbà ayé akíní lọ jẹ́ o àgbà ayé akíní lọ máa dé ẹ̀sẹ̀ ẹ̀gbọ́n wa jẹ́kọ̀ọ́ ọba jẹ́kọ̀ọ́ ọba kọ́ ọmọ lóye tí mo jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ mú mi ni. mọ̀mọ̀ wọ̀nyí mọ̀mọ̀ wọ̀nyí mọ̀mọ̀ wọ̀nyí ẹ̀sẹ̀ tí mo gbà ikú rẹ̀ ikú rẹ̀ ikú rẹ̀ ikú rẹ̀ irin ni àwọn méjèèjì tó wọ tí ẹni sùúrù tí kan bá bọ. ipa ìmọ̀ àmọ́ káyọ̀ mẹ́jọ yìí. ìwọ ẹni sùúrù. wo tí ẹ bá yẹ pé alájọ pé tí mo wọ mọ ọla sẹbi rẹ àbàtí tẹlẹ ọmọ bá ọ. èrò lágbà sùúrù. èrò lágbà gẹgẹgẹ ju jẹ ju jẹ bá tọ́ mọ. èmi ọ̀kẹ́dẹ̀ ní àbùkù. abiyala mo ní ẹ mọ sẹmi ẹlẹsẹ mi atẹrẹ mo ní ẹ mọ sẹmi ẹlẹsẹ mi láti àsìkò yìí lọ ọ̀pàpàpà ọkọ̀ yìí méjèèjì dá o ẹ bára ayé jó kọ́ mọ́ ẹ ní bára yín jókòó mọ́ ẹ sì ní gbókè ìpẹ̀ mọ́ ẹ̀yin pín ogún ẹ pín ogún ẹ pín sọ́dọ̀ ara yín ẹ fẹ́ fìyà jẹ èmi ẹ wà á ní lo ogún náà lórí ilé ayé yìí ọ̀run lẹ́ẹ̀tì ló ọ̀run làálà bẹ́ẹ̀ ni ìwọ abíálà lónìí ìwọ di òrùn ìwọ ọmọ jẹ́ òrí òrí ọmọ yọ̀dànù bóòrùn bá ti ràn ẹ̀yin méjèèjì ọ̀gbàgbàkú ni ẹ gbàkú oníkúkú ni èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín èmi lẹ́yìn ẹ jẹ́ <laughs> ẹ mọ̀ pé wọn ò ṣerú ẹ̀ bíyẹn bá ṣerú rẹ̀ kò ní gbókè pẹ̀ ń <coughs> yo bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ṣe rí ẹnìkan ìbí pín dọ́gba ta ní àbábalùwẹ̀ dúró mi. ẹ yo ẹ mọ bàrà ayé wíjọ mọ o àwọn alọrun ni ẹ mọ bá wíjọ o. abíálà hmm? mo mọ̀ rí kàyéfì kan nínú kòkó Àjàyí mo lọ sóko ẹ̀ ní nǹkan bí oṣù kan sísìn kòkó ń ti pọ́n lọ jẹ́ kí n sì lọ bẹ̀ lánàá kí n lọ ṣètò bí a ṣe ṣèpàdé o pé bá a ṣe wá lọ rè ká kòkó ọ hmm. nígbà tí ń débẹ̀ wọ́n ti ká gbogbo kòkó ọ̀hún tán a tààrọ dẹrù eléyìí wo ìmọ̀ ni kí wọ́n á fi tọ́ ọ létí pé sóò lóko. Hmm, ẹ̀gbọ́n mi ẹ̀rí ká má parọ́ rẹ̀ ń bá parọ́ yá ọ̀jalè èmi mọ ká mo nílò owó kan owó ń ṣe pọ̀ díẹ̀ màá ní kí n lọ ká. wọ́n lọ sí oko kòkó wọ́n lọ lọ ká kòkó ah, ah, ah, bí ala ṣé àwa máa ṣe òòṣà lódò kí làbẹ̀làbẹ̀ ọmọ mọ̀ èmi sàkúlẹ̀ gbọ́n yín gbogbo ń tẹ́ bá fẹ́ ṣe èmi lẹ́wàá gbà àṣẹ lọ́wọ́ mi tí wọ́n fún mi pé kẹ́ ẹ lọ rí ṣe gbogbo ogún àjàyè ọwọ́ mi lọ́yẹ̀ kọ́ wà èyí tí n bá fẹ́ ń pètò ẹ lọ ṣe lé ẹ ṣe lé èyí tẹ́ tó ṣe ń kù díẹ̀ ẹ̀gbọ́n mi ah, eh? ṣé èèyàn ẹsẹ máa fi ọyà sùn tó nà ládàá ni mo nínú ẹ̀tọ́ mi mo wo bẹ mo mú nǹkan ẹ à ń bú mi ah, ah, ṣé bàjọ́ níní. Eh, eh, bí bá ń kọ ó kó ìjẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálà bó bá jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ni yóò jẹ́ olórí èmi mo jẹ́ aṣíwájú yín ọ̀gá ẹ̀kan lè máa ṣe tó wù yín o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín o ẹ má jẹ́ kínú burúkú bí mi ó mọ ẹ má pé inú ẹ̀gbọ́n yín le o ṣé wàá máa gbà kẹ́ máa tẹ̀mí lójúmọ́ lẹ́ni àbí wúrà dáadáa kílẹ̀ ìdánwò yìí náà. ẹ̀dùn náà ó ṣe á le tó báyìí Eh, mẹ́tàlá kákòkò lọ́dún ẹ̀ẹ̀kan eh, mo ti na ẹ̀yin náà ẹ̀ lọ tó wù. ẹ mẹ́tàlá ẹ̀ se lọ́dún. kòkó ta kẹta so lọ́wọ́ pa má jẹ́ kí n bínú sí ọ o sì mọ̀ pé inú ìpẹ́ bí mi o wáyà ní ìsìnlẹ̀ mọ̀ pé inú le inú le pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ ẹ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa ronú o sẹ́yìn rántí tó rántí tó ṣẹlẹ̀ sí lọ rírà ara ti máa múná bí o. mi ẹ ti bínú. Ah, kí ni fọ eh, kí ló wí. ẹ ti bínú. Ah, mo o tún fẹ́ múnú bí mi ìyá mo bínú náà. Ah. Eh, kí lẹ gbúlẹ̀ kan kí lẹ gbúlẹ̀ kan náà. mo ní kọ́ ọ má jẹ́ kí ni o bí mi. eyín kọ èyí tí akẹ́kọ̀ọ́ sọ. ìwọ ni mo sọ ọ̀rọ̀ tí mo sọ pọ̀ sọ ọ̀rọ̀ létí tó bá fẹ́. tẹni kémi ọmọ àbí kí má lọ ra wẹsẹ. ẹ mo ní kọ́ ọ má lọ ra wẹsẹ wa mo kàn kí ọ̀ ọmọ pé tó ń ṣe hàn ọ̀dà ni èyí máa tẹ ẹ̀gbẹ́ ẹ̀ lójú ẹ̀ ń tẹ̀ mí lójú. èmi máa ní. ẹ ẹ sọ ma pé mo ní tá a báyìí ní báyìí ní jáde báyìí lọ kó owó wa kápẹ́ pẹpẹtẹ ẹkọ bá ń kó. ìbànújẹ́ mà ni kí àbúrò ọmọ tójú ẹ̀gbẹ́ rẹ̀ ọ̀run. ìbànújẹ́ ni kí àbúrò ọmọ tẹ ẹ̀gbẹ́ lójú mọ́lẹ̀ kọ́ máa tẹ̀ mọ́lẹ̀ kọ́ máa máa gbàlẹ́gbọ̀n kan burúkú gbà ni àbúrò tí ọba máa gbàlẹ́gbọ̀n. ẹ wá fẹ́ kí n lọ rà mo kàn fi sọ̀rọ̀ ni o. ṣe é rí ikú tó bá pẹ̀lẹ́ díẹ̀ kò gbọ́dọ̀ pẹ̀lẹ́ wúrẹ́ o. kẹlẹ́ wúrẹ́ ọsọ rẹ̀ ọ̀dà kẹlẹ́ wúrẹ́ ọsọ rẹ̀ ni o. ẹ̀jì náà ṣùgbọ́n tẹ́ bá ti ṣèlérí fún mi pé ẹ pin bó ṣe yẹ kẹ́ ẹ ah, ah. ẹ̀jẹ̀ lọ́pọ̀ wa. mo ṣèlérí pé n ò ní yẹn jẹ pọ̀ bó ta tu lórí mo ṣáájú yìí lọ. àmì náà mọ̀ pé jù á lọ <laughs> ẹ̀rù eyín náà ní bá ah, ẹ̀gbọ́n mi. òun lè jẹ́ bá kan náà èrò tiẹ̀ ní eré tẹ̀hún tó ń da dẹ̀dẹ̀rẹ̀ tẹ̀hún tó ń pè kó wọn ò láyé àgìtì yẹn wọn ò jẹ tiẹ̀ wọn ò pè bá kan wọn eh. àwọn amú tó bá kú wọn ò fi kún tiẹ̀. bàbá iná ìlà àbílẹ̀ fi ọ́ àyà púpọ̀ nà kí. Uh... gbogbo tèmi náà dùn pé ìfẹ́ kí ọmọ ìyá wa kọ́ bàjẹ́. kankan kọ́ mọ̀ ṣẹlẹ̀ sẹ́ni àkànnú wa lọ́rùn ìjẹ́ ni ẹ̀kún kú mọ́ àti ẹ̀ ní kú àní kú àní kú kò ní sọ̀rọ̀ ìjẹ́. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Watch out. Hey. I bet you're going to get it. Ah! Yeah! Ah! Oh. ẹ sọ yìí olúwa rẹ̀ ọ tẹ̀lé òkú tó ti kú yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ojú yín fọ́ ni bójú yín bá tiẹ̀ fọ́ sétí yín dín ní ebi gbogbo nǹkan táwọn tiẹ̀ kú dàlẹ́ gbé kọ̀kọ̀ ṣe ebi gbogbo ẹ̀ lójú wá ti rí gbàdà òrógùn ológun dẹ̀bi ti àyàtì òun wọ̀nà ọ̀run fùrì bí ipò ní kú mọ́ orí báyìí orí báyìí etí ọ̀kàn òkú gbẹ́ ó torí àmàlà ọba agbókùrọ̀ yọ Jagunlabi torí iyán ó gbọ́dọ̀ roko orí bí ọba gbèsè ayé ẹ̀ dé báyìí ẹ máa gbọ́ ọmọ kan máa gbọ́rùn ṣe olódùmarè ó dájọ́ fún ọba ọba sí yàn ìwọ náà kọ̀tán ọ eléyìí náà kọ́ gbogbo àwọn mọ̀jèsín lẹ́kọ̀ọ́ kí wọ́n yé ṣèṣì ẹṣin ẹṣin ní fọmọ tiẹ̀ lẹ́ẹ̀tì pọmọ ọlọ́mọ òkété rẹ wá gbàgbé àbòsí ó dé gbà láti ọkà wọlé rí ah. lókè tẹ́tà bá fàmúlẹ̀ ìfáfọ̀nà àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ òkété bá fàmúlẹ̀ tó padà dáfá ah. òkété tó bá sì dáfá ẹnu àrò ni ó sùn ṣe é rí bó ti báyìí ọyá ah. ní báyìí kálukú gbòkú ẹ̀ ewu tí bẹ́ẹ̀bẹ̀ ni wípé oníṣẹ̀ṣe lèmi gbé fákárídọ́ ọmọ babaláwo ọ̀sán pẹ̀lẹ́gbẹ́ ti ń tọ̀rọ̀ bọ̀ eléyìí ti tàpá síṣẹ̀ṣe láàrin ìṣẹ́jú márùn-ún tẹ́ ẹ̀ bá gbé yọ bẹ̀rẹ̀ sí ní jẹrà. òrèrè ayé ayé tí ìtara bí ẹ̀rà iná òrèrè ayé ayé tí tàn sánsán bí tànsán òrùn èrúdọ̀pọ̀ lówó lọ́wọ́ làárọ̀ tọ́ ọ̀wọ́n gógó bí ojú. Hmm. ayé ayé ayé níbi tí kálukú ti ń fi kú gbóná para wọn ẹ̀jẹ̀ bí ọ̀gbọ́mọ yálà mọ́ atóńtorí ọmọ bàbá tí fojoojúmọ́ bá káàpé ni wàá jẹun ká sì tán múni lọ́wọ́ dání igi ni kálukú fi ń gúnjú olóore nílé ẹsẹ̀ méjì tí ayé ní ayé sì ká kan rọ̀ ìkan tó kù ọmọ aráyé tó fẹ́ sá lẹ́pa ọ̀rọ̀ ṣe wá ní rí bẹ́ẹ̀ ńgbọ́ jẹ́ pé a ti kó ìṣe àti àṣà dànù. ìjà dídá kò já wà nípò aṣíwájú mọ́. ohun gbogbo wa di kóńkó jábélé ọ̀rọ̀ di kọ́lọ́mú ọdọ́mú òye ẹ̀ gbé wàyí o níbi tí kálukú bá kùn sí níkọ̀rọ̀ àbí gbangba ẹ jẹ́ àṣà àtúnṣe. nítorí pé ọjọ́ ìrẹ́bí àná àríṣe òun la rí kà gbogbo ohun tá a bá ṣe lónìí ìtàn ni ó dàbọ̀dọ̀ la ẹ ṣe eré o. Ejiro, Ejiro, Ejiro, Ejiro. Ọlọ́gbọ́n ayé ó máa gbèrò. ẹ̀yin ọ̀mọ̀ràn ó máa gbèrò èjìrò èjìrò èjìrò èjìrò. kọ̀rọ̀ lọ́mọ àráyé rìn wọn ò rìn ní gbangba ayé mọ́. kọ̀rọ̀ lọ́mọ aráyé ń rìn o wọn ò sì rìn ní gbàǹgbà ayé mọ́ tipátipá ní gbogbo nǹkan ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gàn fá ló múlé ayé dídógún èjìrò èjìrò. àìfàgbàfẹ́ ní nǹkan sáyé dógún ayé ò dúró ayé dùbúlẹ̀ ó dùbúlẹ̀ kò tiẹ̀ rà mọ́ gbogbo.